alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah alladhi amarana bi tarbiyati al-awladi wa ri'ayatihim ọba tí ó pa wá láṣẹ àwa òbí àwa bàbá ìyá ọba yìí pa wá láṣẹ ó mójútó ẹ̀mí àwọn ọmọ wa ká mójútó ẹ̀sìn wọn ká mójútó àlàáfíà wọn ká mójútó ìtọ́jú wọn nítorí kan lè bá ṣe ń tọ́lọ́wọ́n bá láàtórí ẹ̀dá wọn nílé ayé káwa náà ta jóbi ká lè jẹun wọn láyé ká lè jèrè wọn lọ́rùn ọba tọpa wá láṣẹ torí ká mọ̀ wọ mọ́ràn nítorí ká má bàa sunkún lọ́jọ́ alẹ́ ká má bàa sàbámọ́jọ́ àlùkìyàmà yọ̀dà ká dúpẹ́ fún ọlọ́run ọba náà wọ́sọ̀látú àánú ọlọ́run wọ́sàlámú aláfíà ọlọ́run ala sayyidina muhammadin wa ala wa sahabi ajma'in kọba anabiwa muhammad àtàwọn ará ilé ẹ̀ pátápátá àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ láìyọ nìkan lẹ̀ nínú wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìtafẹ́ gbéyàwó lénìí òun náà ni kayfa nurabbil awlad wa ususu tarbiya báwo la ṣe tọ́mọ àwọn nǹkan wo lọ́jẹ́ nǹkan pilẹ̀ tá gbọ́dọ̀ tọ́mọ lélẹ́rí tọ́jẹ́ pé táwọn ọmọ yìí tí wọ́n bá ti ní àwọn ìpìlẹ̀ yìí nínú ìṣẹ̀mí wọn wọ́n yáre pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba wa algáyàtú mìntẹ́rìbíyàtàlá àwòlád ìyàjá alúriwálàdí mọ́mìnà bílá ọ̀rọ̀súlìhì wàyàbúdù haqqa ìbádàtí wàyàtàálàmù lìdínihì wà dùnìyà ìdí pàtàkì táà ń torí ẹ̀tọ́ ma gbogbo àwọn òbí táà bá ti máṣẹ́ tá gbà kálẹ̀ mà òun náà ni wọ́n ṣe gbọ́ ọlọ́run ọba àwọn Allah tó dá wọn gbọ́ kan tó jáde láyé ọlọ́run ló dá wọn ọwọ́ mú wọn jáde sílé ayé nípasẹ̀ wa yóò wá bí àwọn òbí léèrè bó la ṣe mójútó wọn sí ẹ wá rí tó pàtàkì jù àṣeyọrí tó ga jù lára ọmọ ìpẹ́lágbájá tọ́mọ ọ̀rọ̀mọtọ́ ọmọ rẹ̀ yáre òun náà ni kọ́mọ yẹn jẹ́ olùgbàgbọ́ òdodo sí ọlọ́run Allah kó sì gbà nábì Muhammad gbọ́ sallallahu alaihi wasallam kọ́ máa islam lẹ́yìn náà kọ́ máa wá sin ọlọ́run ọba bó ṣe yẹ kó sìn kọ́ máa wá kẹ́kọ̀ọ́ kọ́ máa kéwú tí ó fi rẹ́ sin ọlọ́run sìn lẹ́yìn náà kọ́ máa wá kọ́ nǹkan tí ó mú rí ayé rọrùn lò lábala ìṣẹ̀mí ayé ẹ̀kọ́ ayé àtẹ̀kọ́ ẹ̀sìn ìlàfin tọmọ o àníwá àwùtẹ́rìbíyà ti wà ó ṣoṣo ha ẹ̀rí àwọn ọ̀nà tá a gbà fi mójú tọmọ àwọn nǹkan tá a máa fún ọmọ tó jẹ́ ìpìlẹ̀ tó jẹ́ pé gbogbo ọmọ tá a bá ti fún á jẹun ẹ̀ láyé á jèrè ẹ̀ lọ́rùn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run alákọ̀ọ́kọ́ òun náà ni àtẹ́rìbíyàtul ìmánìyà ká fún ọmọ ní tẹ́rìbíyà bí ó sì ní ìmánì sí ọlọ́run ọba wa ká kọ́ lẹ́kọ̀ọ́ ìgbàgbọ́ kájọ mọ̀ta ní jọ́lọ́run ọba tó yẹ kó gbàgbọ́ kájí ó yẹ ọmọ yìí pé nǹkan méjì náà lọ́wà al-khaliqu wal-makhluqu ọba adẹ́dà Allah gbogbo tó kù lẹ́yìn ọlọ́run ọba ọba adẹ́dà yìí ìtọ́lọ́run ọba dání kó kílẹ̀ àsọmọ bẹ́ẹ̀ kọ́ wá gbọ́ lọ́run ọba Allah nìkan gbọ́ nígbò tí gbà láàgbọ́ kọ́ mọ́ tún gba nǹkan míì gbọ́ nínú tọ́lọ́run dámọ́ eléyìí ni pé èèyàn fi ìmánì sí ẹ̀mí ọmọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ọlọ́run bá gbé ìtàn wòlíì kan wá nínú Al-Qur'an wòlíì yìí wọ́n ń korúkọ rẹ̀ ní Luqman kìí sànábì ọlọ́run wòlíì ọlọ́run látara bó ṣe tọ́mọ àti ọ̀nà tọ́gbà tọ́mọ táwọn ọmọ fi wá yàn mọ́ lọ́wọ́ ọlọ́run bá wá gbé kalẹ̀ fáwa náà tá à ń tọ́mọ lápèjúwe ká máa kọ́sẹ̀ lókùmánù gbogbo ọ̀nà tọ́gbà tọ́mọ ọ̀nà nìkáwa náà tọ̀ lẹ́yìn náà gbogbo ọ̀rọ̀ tó bọ́mọ rẹ̀ sọ òun náà nìkáwa náà ká máa bọ́mọ wa sọ kọ́ ọmọ wa kó lè bá yàrá rí abẹ́lẹ́wọ̀n ọba fún ẹnì kọ̀ọ̀kan wa má fi ọmọ wa má fi ṣe àdánwò fún wa ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ ẹ̀sìn wa ọlọ́run ọba aláǹsọ náà Al-Qur'an Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní wa idh qala Luqmanu libunihi ọlọ́run ọba ní sí ẹ̀yin ò sí ń abẹ́ ẹ̀gbọ́ ẹ̀gbọ́ nípa Luqmanu wòlé ọlọ́run nígbà tí ń sọ fún ọmọ rẹ̀ ó pe ọmọ rẹ̀ kalẹ̀ ó pè kalẹ̀ wa huwa ya'iduhu ni wọ́n ń ṣe wáàsí fún un wà àrọ́ yàìrù ọlọ́wọ́n bá ní ń ṣe wáàsí fún a jẹ́ pé èèyàn miami wáàsí sí ni ọkàn ní ma ń bá sọ̀rọ̀ ọkàn rẹ̀ lọ́kọ́ mójútó ń ṣe wáàsí fún a jẹ́ pé wáàsí làwa náà máa ṣe fáwọn ọmọ wa a máa mú wọn lọ bí wọ́n ti ń gbọ́ wáàsí hálkọ̀ ibi àwọn afẹ́sìn ti ń bọ́ ọpọlọ sọ̀rọ̀ àwọn náà máa pè wọ́n jòkólẹ̀ a máa ṣe wáàsí fún wọn ẹrú ọlọ́wọ́n lòkùnmọ́nù yìí ó ní yáàbù náà yìí ó ní wọ́n máa mi la tushrik billah má ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run o má mú nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run o má sìn nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run o má nìkan kan ó tún lè ṣe ń tọ́lọ́run ọba máa ń ṣe o ìjọpọ̀ ìṣerékù nìyẹn inna shirika nítorí pé ìmú nǹkan kan papọ̀ mọ́ Ọlọ́hun lazulimun azim ó ní àbòsí tó ga jù láyé tí ò sábòsí mi má lẹ́yìn rẹ̀ ọlọ́wọ́n bá ní lazulimun azim ọba tó tóbi ó ní ẹbọ olótóbi jù nínú crime nínú àbòsí lérí ilẹ̀ ọlọ́run sọ́tò lukuman Quran thirty one aya thirteen lọ́lọ́run ti ń gbé ìtàn eh, wòlíì lukuman lọ́lọ́run ti ń gbé ìtàn rẹ̀ wá fún wa wípé káwa náà ká ṣàlàyé fọmọ wa yìí pé nítorí jẹ́ orí ayé rẹ̀ gbé nírọ̀rùn táwọn náà táà fi jẹun rẹ̀ táà fi jèrè rẹ̀ òun náà ni kó jìnnà sí ìbọ̀rìṣà kọ́mọ̀ sin òòṣà nílé ayé kó lè jèrè ara rẹ̀ káwọn náà ká lè jèrè ẹ̀ nítorí pé ọba tó dá ọmọ yẹn wá sílé ayé yìí ó dá lé ibadatihi wahdahu la sharika lah láti wá sin ọlọ́run ẹ̀yọ̀ kan ni ọlọ́run ó láti wá sin èṣù ìbọ̀rìṣà kọ́mọ ọmọ ìbọ̀rìṣà mọ́yàn lábẹ́ èèyàn rọ́mọ bí àwa jẹ́ kí ọlọ́run bá yóò yí ọmọ yìí kọ́ pé Allah nìkan ni ọlọ́run ẹ̀sìn Islam nìkan náà sì lẹ̀sìn ọlọ́run tẹ́bá wo ti ọlọ́run bá Allah tí ń bá wa sọ ń bí ń sọ fún wọn pé káwa náà ká máa pe àwọn ọmọ wa kalẹ̀ ká máa ṣe wáàsí fún wọn torí pé ọkàn bọ́ bá ti dáa eríkèéríkèé ara yóò máa ṣiṣẹ́ tó dáa tọkàn bá ti bàjẹ́ jàmá e, iṣẹ́kíṣẹ́ ni gbogbo àwọn eríkèéríkèé ara wọn máa ṣe ọmọ apọ̀ mọ̀lẹ́yà yàkúyà kí ni ìwọ fi sọ́kàn rẹ̀ ó jẹ́ yí ọmọ rẹ̀ pé ọlọ́wọ́n bá lánìkan lọ́ba tá a sìn wọ́n bá wọn bọ̀rìṣà o wọ́n bá wọn sọdún àjọbọ ọdún àdábọ wọ́n bá wọn sòògùn tajà wọ́n sòògùn sọ wọ́n sì gbẹ́rẹ́ o wọ́n wá ràn lọ́wọ́ pẹ̀lú èṣù ọ̀gbọ́dọ̀ máa pe ṣéwù tó bá níṣòro máa pe wòlíì kan o <laughs> ẹni bá ń pe wòlíì ẹlẹ́bọ ni ọ sọ fọ́mọ rẹ̀ pé mọ́ wá ìgbàlà lọ́dọ̀ ẹnìkan ọ̀dọ̀ ọlọ́run wọ́n gbàlà lọ mọ́ dẹ̀pàró mọ́ sì gbẹ́rẹ́ mọ́ de óńdè ọ gbọ́dọ̀ máa padà wọlé kó pé òwò aláǹtakùn kọ́ lẹ́sẹ̀ ló fi padà wálé mọ́ máa rorò kúrò lérí tí ò dájú mọ́ sí jálà bí o mọ́ wo sẹ́ mọ́ tẹ́yẹ pẹ̀ ọ sọ fọ́mọ rẹ pé mọ́lọ́dọ̀ àwọn adáhùn ṣe àwọn bàbá aláwo àwọn bàbá ọlọ́pẹ̀lẹ̀ àwọn àfóhùn jálà bí má débẹ́ o wọ́n náà sì mọ́ sí jálà bí láyé ẹ̀ mọ́ bọ̀rìṣà o mọ́ tẹ́yẹ pẹ̀ gbogbo àwọn nǹkan téèyàn fi dẹ lẹ́bọ báyìí ó ṣàlàyé fọ́mọ rẹ nítorí pé tọ́mọ rẹ tó bá ti ní tawhid tó ní imani tó ní àkídà onítọ̀hún èèyàn ti ṣe àṣeyọrí lérí ọmọ náà torí pé ọmọ rẹ̀ tó bá ti ní imani tó ní tawhid tó ní àkídà ó ti ṣe àṣeyọrí lérí rẹ tí ò sí àṣeyọrí tuntun ga tó mọ́ imani nípa ọlọ́run ọmọ bá ti ní imani yóò bẹ̀rù ọlọ́run tó bá ti bẹ̀rù ọlọ́run yóò ṣe dáadáa sí ọ ìwọ́n náà ó jẹun rẹ̀ láyé ó jèrè rẹ̀ lọ́rùn òun ní mímọ̀ òun ní ayé láti jẹun ọmọ òun gangan láti jèrè rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àtẹ́lẹ́bíyàtọ̀ ìbàdíyà ọ̀tọ̀ ọmọlérí bí ó ṣe dẹlẹ́sìn ọmọ rẹ̀ bí ó ṣe di ábìdí tí ó di àfáà kìí sàfáà dáfá là ń sọ o àfáà ẹni rí tọgbọ́ ọlọ́run nìkan gbọ́ tí sì ń kírun wákàtí márùn-ún tí ń dárúkọ ọlọ́run ọmọ rẹ gbọdọ̀ já àfa sọkúsọ ní kọ́ ọmọ sọ pé ọlọ́run o mọ́sá yọ àfa kan náà ọmọ tèmi náà òun ṣe pèlè rẹ nu àwọn ọmọ rẹ ọkùnrin àwọn ọmọ rẹ obìnrin ọmọ sọ fọlọ́run lórun ọlọ́mọsá ṣe gbogbo àwọn ọmọ obìnrin mi àwọn ọmọ ọkùnrin mi láàfáẹ́sìn láàfáẹ́sìn àfẹ́sìn ní kọ́ ọmọ pé o torí àwọn àlùfàǹfà ń bẹ tí ò ṣe tọrọ ọmọ tí gbogbo yẹn ọmọ ṣé bọ́ ọmọ tèmi náà náà ní tọ́ba dà fáà tọ́lọ́pọ̀lọpọ̀ lè kéwu wà nílẹ̀ Yorùbá ti wà yìí Ifá ni wọ́n ń dá o ọ̀pọ̀lọpọ̀ lè kéwu Ògún ni wọ́n ń ṣe o ọ̀pọ̀lọpọ̀ lè kéwu jálàbí ni wọ́n mójútó wọn ò mójútó ẹ̀sìn ọlọ ọmọ rẹ̀ ó di àáfà súnà ìlà ń sọ fún ọ tí ó bẹ̀rù Ọlọ́run látara àbẹ̀rù Ọlọ́run ọba yìí yóò máa ṣe dáadáa sọ́lọ́run yóò máa ṣe dáadáa sí wọn náà tó bí Ọlọ́run tó wá gbé ọ̀rọ̀ wòlíì Lukuman Ọlọ́run tó gbé wá ọlọ́wọ́n bá ní ya bunayya aqimi ssalah ọlọ́wọ́n bá ní ṣe bẹ́yìn rí Lukman ẹrú wa Lukman tí ń sọ fọ́mọ rẹ̀ wípé ìwọ ọmọ mi aqimi ssalah mójútórun mójútórun ọfẹ́ kọ́ ọmọ rẹ̀ yà dáadáa ọmọ rẹ̀ òkírun wa amur bil ma'rufi máa wá sí dáadáa kọ́ wá dà fóun dá wà àfáà tí pèpè sójú ọ̀nà ọlọ́run òjíṣẹ́ ọlọ́run tí wọ́n pèpè sójú ọ̀nà ọlọ́run kọ́ máa pàṣẹ dáadáa wọ́n ní ha ànínú mú gbogbo tí ọ̀dá máa sọ fáwọn yàn pé ọ̀dá ẹni bá sọ fún yàn pé ẹsẹ̀ tó òun náà máa ṣe dáadáa sọ fáwọn yàn pé ẹ má ṣe tí ọ̀dá òun náà máa jìnnà kó mbẹ. ọ sọ ọmọ rẹ di dá ìyà àáfà pèpè sójú ọ̀nà ọlọ́run jẹ́ pé kéwú máa àwọn èèyàn yóò máa já akọni kéwú ó lè jẹ́ ìdí wọ́n pè láàfà òun náà ni ọmọ tó bẹ̀rù ọlọ́run tí ń sin lọ́n ọlọ́run ni wasbir ala ma asabaka lukumanu tó ń sọ fáwọn ọmọ rẹ̀ pé ọmọ mi ọmọ mi máa ṣe sùúrù lórí gbogbo tó bá dé bá o máa ṣe sùúrù o etí ò tó padà tó o ìtọ́lọ́run tí ì ṣe yọ padà ṣe o má o má kánjú o wasbir ṣe sùúrù lórí tó bá bá o àdánwò ọ̀ràn àyàn ìwọ máa mi sùúrù o ẹgbọ́n tí lùkùn wọn sọ fọ́mọ rẹ̀ ṣe bí wọ́n máa tí wọ́n sọ fọ́mọ rẹ̀ ibi ìwọ náà kánjú o ìwọ náà lọ lè mú kan mọ́kan o yahoo ní gbogbo ayé ṣe ń sin o tètè mójútó o ọmọ rẹ̀ ń ṣe yahoo ọmọ rẹ̀ ń ṣe yahoo inú rẹ̀ ń dùn ọmọ rẹ̀ ń ṣe yahoo ń jalè inú rẹ̀ ń dùn ọmọ pé ọjọ́ ẹkún rẹ̀ ló sún síwájú ọjọ́ ẹkún ó sì sún síwájú ó kọ̀ rẹ̀ ò dá láyé bọ́bá tún jáde láyé ó kọ̀ rẹ̀ ò dá mọ́ ọmọ rẹ àdírẹ́sì rẹ ni òun náà ni wọ́n máa fi júwe ilé rẹ ọmọ rẹ wá ń digun jalè ìwọ bàbá òun gun mọ́tò ìyá náà sí ṣọ́ọ̀bù ọjọ́ ń lọ ilé ayé tẹ́wà náà ọ̀kan tẹ́wà náà lẹ́wà yìí ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ lu ayé yín tẹ́ fi lọ lè bọ́ sọ fọ́mọ rẹ̀ pé ṣe sùúrù inna dhalika min azmi al ọlọ́wọ́n bá ní Lukman wá sọ fọ́mọ rẹ̀ pé kọ́ ọ máa wá kírun kó o sì máa pàṣẹ rí kọ́ ọmọ kúrò níbi tí ọ̀dà kọ́ ọmọ kí àwọn èèyàn lọ kọ́ ọmọ wá ṣe sùúrù lérí yìí tó bá bọ̀ nílé ayé kọ́ ọmọ tẹ́ jẹ́jẹ́ òun náà ni ìlànà tó dáa jù ní téèyàn máa fi gbádùn ayé àtọ̀run sọ́tù Lukman Quran thirty one ayah seventeen ká sọ ọmọ wa dẹlẹ́sìn yìí kọ́ máa ṣẹ̀sìn kọ́ ọmọ rẹ̀ ọjà fà sọmọ pé ọmọ rẹ̀ tó lọ yunifásitì nígbà òde tó gbé súnà dé ìbànújẹ́ ló bá ọ ó gbẹ́sìn dé ìbànújẹ́ ń bá òpin kí ló dé tó lè jọyàn alùsùnà ṣé wọ́n sọ fún ọ pé alùsùnà ẹgbẹ́ ni ìlànà ànábì ni wọ́n ń pè bẹ́ẹ̀ kìí ṣẹgbẹ́ kan tí èèyàn máa ń jọyìn tó bá wù àbíjọ bá wù ìlànà ànábì tí gbogbo wa gbọdọ̀ tẹ̀lé ni wọ́n ń pè ní sunna àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà náà ni wọ́n ń pè ní alùsùnà ọlọ́mọyọ sunna kó nulẹ̀ ẹni kọ̀ọ̀kan wa wọ́n àwọn ọmọ wa mọ́sọ wọn dídakúdà ọlọ́run sọ fún ànábì pé wa'mur ahlaka bis àwọn ọmọ ta kó sábẹ̀rẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ mójútó wọn o pa wọ́n láṣẹ ká máa kírun o pa wọ́n láṣẹ ká máa kírun o ìrun ní tán máa ṣe o ìrun ní máa jẹ́ káyọ̀ ọmọ nítumọ̀ o ìrun ní máa jẹ́ kéèyàn ó jẹun ọmọ láyé kó jèrè ẹ̀ lọ́rùn o wasbir wastabir aleha wá ṣe sùúrù lérí ìrun náà sọ́tù tọ́ha Quran twenty ayah one thirty two lọ́lọ́run ti sọ fún ànábì pé wọ́n wọ àwọn ọmọ rẹ̀ ràn àtàwọn ìyàwó ẹ̀ jẹ́ máa kírun o ọlọ́mọ àwọn ọmọ ọmọdé wọn dídakúdà wọn jẹ́ wọ́n yá a tún máa tẹ̀síwájú lọ́sẹ̀ tí ń bọ̀ àwọn nǹkan wo ilà máa fi sára ọmọ tó máa fi máa ń yàrí wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu.